mo kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ń kalẹ̀ pé látòrí mọ̀lẹ́nà amirul jeish adamallahu ayatahu ọlọ́mọṣàjárí bàbá pẹ́ ẹ̀já ṣe amínà dáadáa bàbá wánu ni ọlọ́mọṣàjárí wọn pẹ́ mo kí mọ̀lẹ́nà amirul muhajirin bàbá mi ọlọ́mọṣàjárí yín pẹ́ la ilaha illa illallah ala Muhammad rasulullah mo kí bàbá mi asadul usud ọlọmọṣàjárí ń pẹ́ mo kí àwọn bàbá bàbá tí wọ́n wà ń kalẹ̀ ọlọmọṣàjárí ń pẹ́ la ilaha illallah mo kí àwọn ìyá mi bẹ̀rẹ̀ látòrí mama láàfíà ọlọmọṣàjárí ń pẹ́ la ilaha illa illallah màmá wa màmá òtìrìpó ọlọmọṣàjárí ń pẹ́ mo kí gbogbo àwọn màmá màmá lápapọ̀ ọlọ́mọṣàjárí yín pé mo kí gbogbo kàlẹ́ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wọ́n á kí bàbá mi Seiful Qadiriyya ẹ̀jẹ̀ ní adámọ́láhu ayátàwò ọlọ́run oore tuntun yìí ọlọ́mọdé ó di ìbànújẹ́ láéláé la ilaha illallah ẹni tí inú rẹ̀ tí ó bá dùn sí oore tuntun mọ̀lánà Seiful Qadiriyya yìí kó máa bá mi wí gbólóhùn yìí pé. نعم سيف القادرية دمت العلا نعم سيف القادرية في العلا نعم سيف القادرية في العلا نعم سيف القادرية في العلا نعم سيف القادرية القادرية في العلا نيما سيف القادرية في العلا نحمد الله على آز النعم جل خير الراحمين والقيام واحدا في فعله دون دون النقم إيه. ذو الجلال والكرام والكدم إيه. نعم سيف القادر يا في العلا نعم, نعم سيف القادر يا في العلا كل حزب ما لديهم فرح إيه. حزبنا أن أنتم كريم محسن حل فينا قولكم ها مذنب بعد إنا حائزون كالسلام ما سيف القادرية في العلا نعم سيف القادرية في العلا حبذا سيف العلوم مرشدا bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin ló fún wa ní múrṣídù dìní tí wọ́n ń darí gbogbo ẹ̀sìn habaza seiful ulumi murshidan zurani ni sauti ahala munshidan ya abal hanani dauman abadan situkum indal ali bil karam ni ma seiful qadiriya fil ula نعم سيف القادرية في العلا كم سمعنا من ذوي اللغو ردا àwọn onísọkúsọ wọn ni tí wọ́n já sí pé ọlọ́run ọba ni wọ́n ń bá bínú ẹ̀yin kọ́ bàbá mi Seiful Qadiriyya fatiru kilikiyila kazalikọ́ làhádà látùánik. فوجهم في ذي علاني ما سيف القادر في العلا ما سيف القادر في العلا ما سيف القادرية في العلا خدمة صارت مفاتيح الهدى لأمير الجيش يحيى ذي العلا لا يدع الله خطواكم على أجركم بابا أتانا والعلم أنجز الله مناكم يا أتى في المعالي بالعطايا يا أتى látùkọ́ lébókòrò sòrò fàyà ọ̀tẹ̀ máa dọ̀ èrè dárí àǹtọ̀n fílẹ̀ ọ̀ma. àmì rọ́lì àbí kí la fi ń pè é. kádìrí ya fìlẹ̀ ọ̀la ní mẹ́sẹ̀ ìfọ̀lẹ̀ kádìrí ya fìlẹ̀ ọ̀la ní ma ṣe fún kadiri ya lókè ní. ní ma ṣe fún kadiri ya fèlè ńlá. mo kí wọlé bàbá lérúbù ní ma ṣe fún kadiri ya fèlè ńlá. ní ma ṣe fún kadiri fèlè ńlá. mo kí wọlé bàbá lérúbù. dàmọ́ lọ́wọ́ hẹ́ẹ́ tó nínú àwọn tí mo tún gbọdọ̀ kí n jòkó yìí ni àbúrò mi olóríire ni hmm. ṣáàzìlì. ṣáàzìlì yóò. ṣáàzìlì yóò gbọdọ̀ fún wẹ̀. ṣáàzìlì yóò gbọdọ̀ fi yóò.